أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ramadana ń tẹ̀síwájú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ramadana ń tẹ̀síwájú ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ o kọlọ́hún jáyọ̀ rí rẹ̀ láyọ̀ o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ o kọ̀lọ̀ ń jáyọrí rẹ̀ láyọ̀ o. ọlọ́mọ́sà já yọrí ramadana láyà tàlàáfíà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ramadana ń tẹ̀síwájú ọlọ́njá yọrí ẹ̀ dáadáa ọlọ́nàbí lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah. bó kí gbogbo olólùfẹ́ wa káàbọ̀ sórí ètò yìí ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tó mo dúpẹ́ pọ̀ lọ gbogbo olólùfẹ́ wa o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí tí ẹ̀ ń lù wá lọ́gọ̀ ẹnu wípé program wa yìí ẹ̀ ń gbádùn rẹ̀ bó ṣe ń lọ mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run bá mi san yín lẹ́sàn-án rẹ o ọlọ́run ní fi í sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run gbogbo dáwọ́lé ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run jọ yọrí sí rere gbogbo ìdọ́kàntẹ́ yín ọlọ́run dákun wọ́n ṣàjẹ́ ẹ máa rí gbà nírọ̀rùn ọ̀làlá ìlàhà illallah tó mo wá kí bàbá wa alhaji wa professor ahmed bonu salahuddin aláṣẹ àtòdòdarí iléeṣẹ́ standard insurance consultant limited pẹ̀lú àdúró tí wọn ọlọmọsàbà dúró ti ẹ̀yin náà ìyá wa alájà wa kàdíjà sọlá àdúpẹ́ yín o alájà wa kọ́létowó àkàlífà wa tk àdúpẹ́ pọ̀ ìyá wa lìgálí alájì wa ọ̀yáṣìpẹ̀ àti ìyàwó wọn alájà wa ọ̀yáṣìpẹ̀ ọlọmọsàbà àdúpẹ́ fún yín. damet consult tí wọ́n wà ní opic estate àdúpẹ́ pọ̀ lọ́wọ́ ti yín náà o wọ́n kó àwọn ẹ̀bùn ìjáàbù wá fún wa rẹpẹtẹ ọlọmọsàbà san yín lẹ́san rí ọlá àwọn ẹni ọlọ́run ọlọ́run ní fi ní dààmú lágbára ọlọ́run àlùbáríkà tọ́pọ̀ ọlọ́run fi sínú sẹ́yìn o yóò fi sínú owó yín wàlálà hàwùlà wàlà quwwata illa billahi ilẹ̀ àlẹ́ ilẹ̀ asim. pẹ̀lú ògùn ọlọ́run sọ̀rọ̀ aláwọ̀ aláṣẹ àtọ́dálẹ́sẹ̀ garment consult yẹn náà wọ́n máa wá yọjú sí wa láìpẹ́ lórí ètò yìí pẹ̀lú ògùn ọlọ́run àtijọ́ sọ̀rọ̀ débẹ̀ kọ́lọ́ mọ́sàṣẹ́ nírọ̀rùn ọlá àwọn ẹni ọlọ́run. tó orúkọ mi ni alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúà hmm, pẹ̀lú ògùn ọlọ́run insha Allah ta'ala nísìn á lọ sókè lọ́hùn nísìn láti lọ wo ẹ̀kọ́ Ramadan tá a pè ní eré orí ìtàgé wa tí a bá darí láti bí ẹ̀kọ́ Ramadan a bọ̀ sínú ilé agodo ni o èmi àtàlejò mi ta ni mo gbà lálejò lónìí àti pé tọ́pìkì tá a fẹ́ sọ lénìí tọ́pìkì ńlá mọ̀ ni <laughs> tọ́pìkì tí ó ṣẹ̀rù balẹ̀ òun náà ni tọ́pìkì tá a fẹ́ tìtì ní àárọ̀ yìí àlejò mi náà wọ́n sì wà ń bí pẹ̀lú mi ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́ lọ wo eré orí wa náà ká wò ó tá a bá ti darí láti bí ẹ̀kọ́ Ramadan ká wá darí sínú stúdíò wa padà ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ káàmọ́ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm. rúkọ ẹ gbádùn eré oníṣe tẹ wò tán nísìnyí tá a kò ní ẹ̀kọ́ Ramadan tó kọlọ mọsà gbàdọ ẹnìkọ̀ọ̀kan wa ẹgbẹ́ olólùfẹ́ wa afẹkẹ ràn wá lọ́wọ́ lórí ètò yẹn púpọ̀ hmm, Ọlọ́run ràn ẹnìkọ̀ọ̀kan wa náà lọ́wọ́ ẹ pè mí tá a bá ti ṣe tán hmm, kódà ó lè jẹyìn àwẹ̀ náà ẹ pè mí ká lè prepare against next year story wà nílẹ̀ rẹpẹtẹ but <laughs> production kì í sì nǹkan kékeré o kọlọ mọsà ràn wá lọ́wọ́ kó dúró tì wá adúpẹ́ lọ́rọ̀ lọ́wọ́ iléeṣẹ́ success waves tí wọ́n ń tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n dúró tì wá lórí ètò yìí náà lórí abẹ́là yẹn ọlọ́mọsàbà dúpẹ́ fún wọn wọ́n là nẹ́bi lọ́dọ̀ ọlọ́run. gẹ́gẹ́ bí mo ti sọ wípé tí n bá máa padà dé hmm, àlejò ńlá ni mo fẹ́ gbé wọlé bàbá wa tó pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè mí wípé sí àfáà yóò ní wá lọ́dún yìí ni ẹ gbé wọn wá afẹ́ rí wọn afẹ́ mo ti wá gbé wọn wálé nìyí. àwọn náà ni àfáà wa àgbà Sheikh Abdulhamid Sorinọlá bàbá ẹ bá ń sálámà sáwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatu. Ọlọ́run mọ́sà járe yín pẹ́, ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run, àdúrà wọ́n gbà. Gbogbo ohun tọ́lọ́run bá ṣe ọlọ́run níjọ́ bàjẹ́, àlékún orí ọlọ́run mọ̀ ṣe. Bàbá, hmm, tọ́pìkì ńlá mo mà torí ẹ̀ pè yín torí mọ̀ pé èèyàn ńlá náà ní í ṣe òun ńlá. Ẹ̀nà bá rẹ̀ tó nǹkan yanjú náà náà kọ́ yanjú ẹ̀. Ọ̀rọ̀ ń pa tí mo fẹ́ ká sọ lénìí. Wọ́n ń pe àwọn kan ní àlẹ́ àìnù tí wọ́n ń pè ní ayé àwọn kan máa dà wọ́n pé wọ́n pè wọ́n ní àjẹ́ hmm. bàbá ṣé lóòótọ́ làjẹ́ wà tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n wà ǹjẹ́ wọ́n wà lásìkò ànábì tó yẹ wọ́n wà lásìkò ànábì kí lọ́lọ́run sọ nípa wọn àbí ìsìlámù ti ẹ̀dá sọ̀rọ̀ wọn rárá ni. mo kí bàbá wa olóòtú ètò alhaji wa Yusuf Abdulkadir ọwọ́ àdúrà ọba ọlọ́run járe yín pẹ́ ẹ kú gbogbo ìgbà mo sì kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wo Orísun tẹ̀ ń wo ètò wa ètò yìí ní gbogbo Ramadan àti gbogbo àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò Ọlọ́run ni yóò bàjẹ́ fẹ́ni kankan. Allahumma amin. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahim wa sallallahu ala man la nabiyyun ba'da. àwọn àlùfáà wa tí wọ́n ṣe sábàbí oore tí àwa náà fi di oníkéwú Ọlọ́run dákun kó bá ní ṣe àlékún dáadáa wọn bàbá lámúnigun bàbá lágbàjì bàbá àgbàdandáwì Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún wọn ìbéèrè tí bàbá wa béèrè nípa wípé ṣàjẹ́ tiẹ̀ wà torí pé nǹkan míì ó lè mọ̀ sí káwọn èèyàn máa pé ó wà wọ́n dẹ̀ tún béèrè pé kí ni ìsìláàmù sọ nípa wọn ǹjẹ́ a rí àkọsílẹ̀ wọn láyé ànábì mẹ́tẹ̀ẹ̀ta láwọ̀pọ̀ ni pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ àmọ̀ pé lódodo àjẹ́ ń bẹ hmm, torí wọ́n fara hàn náà hmm, ló fi sọnú ọ̀rọ̀ kan pé àlàyé inú akun wàlà òkànnà ṣe ń sábà kọ̀lọ̀kọ̀dárọ̀ lẹ́sàbà kọ́tì wò láàyìn ó ní ẹ lọ́ máa ń pé lódodo àti lótìtọ́ àjẹ́ ń bẹ tí nǹkan kan bá sì wà tó lè du steering mọ́ kádàrá ọlọ́run lọ́wọ́ àjẹ́ ni so làwọ̀kánà ṣe ìhùn àdìsí yẹn bẹ nínú Sahih Muslim ẹ bá níbẹ̀ sábà kọ́tì wò láàyìn nù tí nǹkan kan bá lè máa dragi pé ah, kádàrá yìí ah, kádàrá yìí ò ní ṣe kádàrá yìí ó ṣe kádàrá nǹkan kan tó lè máa dùn tó ní pàwọ́ àrú ẹ̀ lábẹ́ sánmọ̀ yìí tó lè mọ́ du stiarin kádàrá ọlọ́run pé ah. ah ẹni àkọ́wọ́ mọ́ kò ní ní ọ fẹ́ bímọ kò ní bí tí nǹkan yẹn bá ń bẹ ànábìyẹn tó bá jẹ́ pé ó ń bẹ o àwọn ni hmm, hmm. so ó já wa tán láàrin yẹn so náà àdúísì míì tó tún sọ hì òjíṣẹ́ ńlá ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó já àmọ̀ yìí pé ní ó ní aksaru ma yufaru min ummati al-qubur min al-ayn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó kù ní sẹ́ńtúrì tá a wà yẹn ni mínú women tí tó bá yẹ pé women tí kò túmọ̀ sí pé mùsùlùmí nìkan so gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó máa kú lásìkò tá a wà yìí ikú wọn àtọwọ́ àwọn àjẹ́ ni ó ti máa wà. Hmm. agbára tí wọ́n ń lò agbára àwọn sátánì ni kì í ṣe agbára tó wá látọ̀dọ̀ ọlọ́run àwọn sátánì àwọn àǹjọ̀nú tí wọ́n jẹ́ ìdí ìbí sátánì iblis ẹn o àwọn ni ẹ wá pé inú al-Qur'an àyà kan wà ń bẹ tó ní ma kafara Sulaiman walakinna shayatina kafaru so níbẹ̀ yẹn a lè mọ̀ pé ní àwọn sátani tí wọ́n jẹ́ kẹfìrí àwọn àjọ̀nú tó bá jẹ́ kẹfìrí là ń pè ní sátani so àwọn wọn ní àwọn ni wọ́n ń fún àjẹ́ ní agbára àwọn ni wọ́n fún wọn ní sọ́pọ́ọ̀tì tí wọ́n ń lò yẹn so kí wọ́n á lọ síbi pé n tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n ń pè kan ní Sahal bun so Sahal bun yẹn ó jẹyàn tó rẹwà púpọ̀ so ó wá wà níbi kan ó fẹ́ ó ń so òkè nìkan ló ọkùnrin kan bá ń bọ̀ wá wọ́n pè ní bó ti rí nìyẹn ah lẹ́sẹ̀kẹsẹ̀ sáàrùbùnú nẹ́fù sì ṣubú ó gbókìtì ó yẹ ahọ́n síta tí ò lè dìde mọ́ tó bẹ̀rẹ̀ sí ń ṣe báyìí gbígbà tí convulsion bá mú yàn hmm. so amírùbùnú rọ̀ bí àyè kò wíjú báyìí náà lọ tẹ́nìyẹn sì fi ṣubú àwọn sàábà tó wá ń wò wọ́n lọ́ọ̀kan wá sáré wá síbẹ̀ náà bá gbé e dìgbàdìgbà wọn lọ lè bá nẹ́bí wa Muhammad. sallallahu alaihi wasallam. ìrìnsẹ̀ ọlọ́run sáálùrì àwọn bá ń lẹ̀ ńlẹ̀ tó ṣubú tó nǹkan kankan ànábì ní talẹ kófìrí níbẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ wọ́n ní hamiru bó ni rọbíà ànábì ẹ lọ lè pè wá òun ló ṣiṣẹ́ yẹn so ìyẹn kọ́ já mọ̀ pé ní ànábì náà nígbàgbọ́ pé àjẹ́ ń wọ́n ń pàfọ́. wọ́n lágbára wọ́n lè ṣe nǹkan. wọ́n lè ṣe nǹkan so torí pé ìbéèrè tó kọ́kọ́ béèrè yẹn pé ta ló wà ń bẹ̀ ṣe àwọn pé kò sọ pé ó yá ẹ yí ipò ẹ máa ka kùrìsì ẹ yí ipò ẹ máa ka lílá fi ara o ta lẹni tẹ kófìrí ń bẹ̀ wọ́n ní ẹ̀yìn báyìí nìkan lọ lè pè wá nígbà wọn á pè dé ànábì wa bá a sọ̀rọ̀ wọn kì í ṣe báwọn ó yá lọ lè wẹ̀ fún kó tú sílẹ̀ ọkùnrin lè jẹ́ àjẹ́ kì í ṣobìnrin nìkan so wọ́n máa ń ní ọkùnrin láàrin wọn so ẹni yẹn dẹ̀ ó ṣe tó yẹ kó ṣe fún arákùnrin yẹn ó sì gba ìtúsílẹ̀ so alukurani àti àdìsí wọ́n jẹ́ àmọ̀ pé lódodo àwọn nǹkan yẹn ṣe kíni wọ́n ń bẹ so kò tàn wá rárá ẹ kò tàn wá so mo dúró báwọn masha allah ah ah he ṣeun ọ̀rọ̀ ńlá lẹ gbére lẹ́nì torí pé ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ máa yanjú yìí ọ̀rọ̀ tó nípa díẹ̀ ni kí ọlọ́run kọ́ mọ́sà sànù wa kó kó kó kó gbàdúrà wa kó má jà bọ́ sọ́wọ́ ayé ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah bàbá ẹ dákun ọ̀nà wo ni àwọn kìnnìún máa ń gbà fi operate. ẹ ṣeun púpọ̀ bàbá wa ọwọ́ àdúrà ọ̀nà tí wọ́n ń gbà fi operate ṣe rí èèyàn tó bá ti lọ darapọ̀ tó bá wọ inú ìrìn àjò yẹn ìhòòhò ni wọ́n máa sábà lọ so tí wọ́n bá dẹ̀ fẹ́ lọ ìgbà míì wọ́n lè lọ bìlìjísmì kan lọ pẹ̀lú bọ́dì gangan wọ́n máa ń lọ pẹ̀lú bọ́dì sípàdé tí wọ́n bá fẹ́ lọ pẹ̀lú bọ́dì yẹn ìyẹn gbogbo àwọn tó bá wà ń sàká níbi tí wọ́n sùn wọ́n á kun ẹnìyẹn lóorun kò ní jí tí wọ́n lọ tí wọ́n dé hmm. kò lè jí aṣọ fọ́nfọ́n tẹ fọ́n so tí wọ́n bá dẹ̀ wá fẹ́ lọ ńgbà míì náà ó lè jẹ́ bí ruhi bidon el jasad wọ́n lè lọ pẹ̀lú ẹ̀mí nìkan tí wọ́n ní gbé ara lọ so ọ̀nà méjì tí wọ́n máa ń gbà lọ́nu tán bá wá débẹ̀ tán àwọn èèyàn kálukú wọn gbà míì èyí tó pọ̀ jù bíi thirteen ni wọ́n máa ń wà nínú coven là ń pè pàdé ẹgbẹ́ kan tó pa tàdúgbò kan pọ̀ coven nìyẹn wọn sábà ju thirteen táwọn míì gan èyí tó bẹ́ẹ̀ abẹ́ hmm. so ṣe sátánì tó ń jáǹjọ̀nù tó wọn kì í ṣèyàn á wọlé tí wọ́n ń bẹ̀ òun ń ṣèyàn òun ló máa lead wọ́n máa yan èèyàn náà tó jẹ́ leader o hmm. ẹ̀hìn wọn á tún wá ní sátánì tóun náà tún jẹ́ olórí wọn so wọ́n dẹ̀ máa ń búra ń bẹ̀ so wọ́n máa ń pààyàn gbogbo iṣẹ́ aburú ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń ṣe nínú ibẹ̀ ìpàdé wọn láàrin ọdún méjìlá ni torí pé ẹ̀ẹ̀kan lóṣù ni so wọ́n á ṣètò wá ní ìpàdé national ìpàdé gbogbogbò ìyẹn jẹ́ mẹ́rin lọ́dún. so àyà kan wà náà lọkọ̀ ha nínú suratul jinni verse six wàhánà ó kánà rìjálù mìnàlì ìnsì yàúsùnà rìjálù mìnàlì jinni fásádù ọ̀rọ̀ wọn ní sọ́mbẹ̀. akbar. ọ̀rọ̀ àwọn àjẹ́ ní sọ́mbẹ̀ yẹn sọ pé àwọn èèyàn tó ti ta ẹ̀mí wọn fún sátani àwọn là ń pè láàjẹ lọ́rọ̀ tí wàá ń bí táwọn míì máa ní àwọn àgbà àwọn míì tún ní àwọn ayé hmm. àwọn míì ní àwọn tó láyé èdè kúfúrú àwọn kọ́ ló láyé so àmọ́ ní tí wọ́n máa dánwò nínú aburú kò ṣeé ròyìn tán o ah, ọlọ́run kó là wá lọ́wọ́ wọn ni o. Eh, ọlọ́run kó là wá lọ́wọ́ wọn lọ́n là wá lọ́wọ́ ẹni ibi ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wọ́n fi wá ọlá àtẹ̀jẹ́rìnà mọ́tò gàtán lè má ọlọ́run mọ̀ sí wọ́n sì wọn ọlá ẹni ọlọ́run alásókè láwọn nísìnyí afáwa sì wà ń kalẹ̀ wọn àti ìkúrò insha Allah pẹ̀lú ògùn ọlọ́run afáwa Abdulhamid wọ́n sì wà ń bí tí wọ́n á tẹ̀síwájú torí okùn béèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn béèrè yẹn lágbára díẹ̀ ẹ̀jẹ̀ àlọ́ kábọ̀ náà ẹ̀sìn ẹ̀kú kalẹ̀. káká máa padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem bàbá afadala Sheikh al-Imam Abdulhamid Sorinọlá àwọn ni wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ayé gangan fúnra ẹ̀ pàtàkì jù nípa ọ̀rọ̀ àjẹ́ náà ni wọ́n fi ń ní àárọ̀ yìí ká lè mọ̀ wípé kò sí nǹkan tí islam ò sí gbogbo tí ń bẹ ayé pátápátá ni islam sọ ń pa ẹ̀ ẹ̀ wọ́n sọ bó ti ṣẹlẹ̀ lásìkò ànábì wọ́n sọ níta ànábì wí ń pa wọn gbogbo ẹ̀ náà ni àwọn àfáà wa ti ṣe lálàyé fún wa. ẹ wá jó yé wa lẹ́ẹ̀kan wípé wọ́n ní máa ń ṣèpàdé aburú ló sì pọ̀ jù nínú pàdé wọn tó máa ń ṣe pé wọ́n máa pààyàn wọ́n máa hàn yàn lè mọ̀ oríṣiríṣi nǹkan náà ń ṣe ń bàbá ǹjẹ́ bá ti wá rí i náà ǹjẹ́ wọ́n máa ṣe dáadáa allah akbar ah, wọn a máa ṣe dáadáa hmm. ẹ̀rí sì wà ní alukur'an bí dáadáa lè tọ́wọ́ wọn sẹ̀ ibi tẹ́ ti mọ̀ tẹ́ bá lọ wọnú ibi tọ́lọ́hún ti ń sọ̀rọ̀ ìtàn Ànábì Sulaiman hmm. surat alhambiya eighty two tàbí eighty three ó ní wà mina shayatini man yagusuna lahu hmm. wa ya'maluna amalan duna zalika wa kunna lahum afizina. Mm so nínú àyà ni ó ni ní bẹ nínú àwọn ẹ̀mí kọ̀kọ̀ yìí ṣàyà tó bá ti sọ pé tó bá ti sọ pé ṣàyà tíìn àwọn ní ọ́fíìsì wọn nìyẹn wọ́n á ní bẹ nínú wọn àwọn tó ṣe pé yàgúsù náà làwú wọ́n máa ń omi lọ wá nǹkan agbára wá fún Suleiman so ó ní wàyà àmàlú ní àmàlẹ́ńdúnrún náà wọ́n dẹ̀ tún ṣe àwọn iṣẹ́ mi tí a lè máa sọ nínú hmm. Hmm. Kùránì. Hmm. Hmm. Eh, ó kó dìbẹ̀ yẹn ó láwọn iṣẹ́ míì tán ń ṣe fún ìròyìn eh, eh, ṣe gbogbo nǹkan náà nìyẹn máa ń wí hmm. ní public ó wá ní wàkúnẹ́là ọ̀hún àfìsí ní àwọn ọlọ́run sì ń dáàbò bò wọ́n so irú àwọn àgbààgbà àwọn àjẹ eléyìn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ànábì Suleiman ṣé dúdú la pè wọ́n àbí funfun hmm, so ẹ ti mọ̀ pé funfun làwọn eléyìn lọ́lọ́run fi ní kùnẹ́là ọ̀hún àfìsí ní àwọn ọlọ́run dáàbò bò ṣó yẹ kọ́ sayatin Hmm. àmọ́ tìtorí pé wọ́n ń dí wọ́n ń kún iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára àwọn ìyẹn àwọn ìyẹn gúrùpù àwọn ìyẹn iṣẹ́ tọlọ́run ni wọ́n ń kún lọ́wọ́ wọn bá ṣe ọlọ́run jẹ́ hmm. so ìyẹn la á fi mú ẹ̀rí wá pé àwọn míì ń bẹ nínú wọn tí wọn kì í ṣe aburú hmm. tó jẹ́ pé dáadáa làwọn ń ṣe abẹ́ẹ̀gẹ́tì nísìn ẹ̀rí nù. Hmm, hmm. allah akbar so àwọn ẹni ire náà ń bẹ nínú wọn nísìnyí tí wọ́n máa ń ṣiṣẹ́ àlìjánná kí ọlọ́run kó sànú wa bàbá hmm, bí tá a wá déhùn ǹjẹ́ sọ lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí darapọ̀ mọ́ wọn. Ah, ó léwu àwọn ah, dàbí afọ olórin kan ni ó alfa ta lihu múrin kọdítà dúró bìí. masha allah wàlẹ́sà ya alámùmọ́ ya tí wà mọ́ yádáhù wàlẹ́sà ya alámùmọ́ ya tí wà mọ́ yádáhù ìrìn àjò mi ń bẹ tíyàn bá rìn kò ní dé láyọ̀ ọ̀nà yẹn ọ̀nà tó léwu ni lára tí wọ́n máa ń ṣe ń bẹ̀ wọ́n lè wọ́n á pààyàn ẹni ó bá sì ti wà ń bẹ̀ náà ṣáára kàfẹ́lẹ́ hajiri òun náà jọ lẹ́sàn pé wọ́n jọ pààyàn ni ẹ jẹ́ sáré wọnú ìtàn kan arákùnrin kan ní UK journalist ni òun àtìyàwó rẹ̀ wá fẹ́ lọ lè gbá rìsáàṣì pé kí lágbára tó pamọ́ síbi agbára àwọn àjẹ́ wọn á lọ lè darapọ̀ so wọ́n búra fún wọn wọ́n sì ẹ̀jẹ̀ wọn náà ni wọ́n fi stampu ìbúra wọ́n ṣe gbogbo eléyìí nígbà tó di bí ijọ́ kẹta lọ́nà bá ṣe owó tí wọ́n gbà rí látijọ́ wọn ti dáyé wọ́n gbà wọ́n ra lé wọ́n ra mọ́tò ra tírọ́ọ̀kì hmm. ó adijọ́ kan wọ́n wà nípàdé náà bá pe orí ẹnìkan pa nípàdé yẹn ṣùgbọ́n tí ó di mítìn tó tẹ̀lé wọ́n ṣàjọyọ̀ pé nìyẹn ti kú àwọn náà sì ka pépà wọ́n rí i pé òrujọ́ táwọn pe ẹnìyẹn nípàdé lẹ́nìyẹn kú lóru yẹn àtàtàkì ló pa àwọn ògbóyàn lọ́bẹ̀ ń pàdé orí fífọ́ ni ó pààyàn ń ta so wọ́n wá rí pé ẹnìyẹn kú ẹ̀rú bá bá wọn pé ah n táwọn bá wá sí ibi ìkọ́ báyìí náà lẹ́lòmíì náà ṣe lọ wá nǹkan kan tó pé ọ̀tọ̀ ni tó wá lọ́bẹ̀ àmúgbà tó débẹ̀ tán ló tó rí pé à nítorí rò kọ́ ni eléyìí làwọn méjèèjì ọkọ tìyàwó náà bá wò pé ibi yóò ṣe ibi táwọn lè máa lọ mọ́ o ojú àwọn ni wọ́n ṣe gún ṣìgìdì lásán ni wọ́n gún lọ́bẹ̀ tí wọ́n sì dárúkọ ẹni yẹn ẹni yẹn sì kú lóru yẹn ní àbá lọ́pàdé wọn bàbá ìpàdé tó tẹ̀lé wọn lọ àwọn tí ń béèrè ẹ wá ní kíní kan kíní kan wọ́n ṣàmú wọ́n tún dì mí wọn tún lọ ẹ wá ní kíní kan kíní kan àwọn tí yóò béèrè nǹkan kan mọ́ n tó wá ṣẹlẹ̀ next ni pé kéèsì kan tẹ́ni o kò tiẹ̀ mọ̀ pé nǹkan yẹn lè dẹjọ́ bí kéèyàn gbaṣẹ́ kan kó kó ló bá dẹjọ́ gbogbo owó tó ní lákàntì ó sì tán sórí ẹjọ́ kò tún wá wọn tún pè síṣẹ́ mọ́ hmm. so náà wò pé àwọn àgbà àwọn aráabí yìí wọn mú kékeré o ìpàdé táwọn lọ mọ́ náà bá lọ sí Kent wọ́n pè bìkan ní Kent ní UK wọ́n lọ lè gba wọ́n lọ lè ra lé ń bẹ̀ wọ́n kó lọ bẹ̀ pé táwọn bá sá kúrò níbi tí wọ́n ti ń rí àwọn. ìtútù hmm. wá ṣẹlẹ̀ wá jáde níjọ́ kan wọ́n ń bọ̀ wọ́n fẹ́ wọlé ọ̀pọ̀lọ́ tí wọ́n bá lẹ́nu ọ̀nà ó lé ní ten thousand. ah subhanallah. ó tún da alẹ́ ọjọ́ kan wọ́n wọlé wọ́n fẹ́ sùn ẹ̀rín ni wọ́n ń gbọ́ tí gbogbo nǹkan ń dún kàkàkà. ibi ó wá fi ibìkan ṣe stúdíò yàrá kan wà tó fi ṣe stúdíò ìgbà tí wọ́n jí láàárọ̀ ọjọ́ kejì kápẹ́ẹ̀tì tí wọ́n tẹ́ sínú yàrá wọn ti tún kápẹ́ẹ̀tì yẹn tẹ̀wé kápẹ́ẹ̀tì lójú lẹ́yìn hmm. òdì ni wọ́n bá lókè òkè ni wọ́n bá ń sàlẹ̀ wọn mọ́ ní ó tún tẹ́ gbogbo kámẹ́rà jọ́nálìstì rẹ̀ ó ti fọ́ eh, kékeré tún nù wàrà ah. ó wá dijọ́ kan ìyàwó òun bá bẹ̀rẹ̀ gángangan ó sì fò látòrí upstairs ó fò sílẹ̀ ẹsẹ̀ méjèèjì sì kan kékeré tún nù ó dijọ́ kan wọ́n tún dé láti ibi iṣẹ́ ìyàwó ló fẹ́ máa rẹ̀ wọ́n díẹ̀ ọkọ ní kó lọ lè e so ó sì sùn kò jí mọ́. ọkọ̀ wọn á pé ó dà pé kíní ìwọ̀n àwọn yóò mú kékeré wọ́n ta léhùn ẹni ó ra léhùn òun jẹ́ developer òun náà wá sun àkọ́kọ́ àkọ́kọ́ tí ó sùn bẹ́ẹ̀ yẹ ń fò nínú ilé ó tún sun ẹlẹ́ẹ̀kejì ń ọmọdé àwọn kíní burú pọ̀ so kì í ṣe àní kíní yẹn kíyẹn wulẹ̀ wá láìlá ilẹ̀ aláàjẹ́ ó tọ́ àsìlò láwà ní mọ̀lúwà kìlù jẹ́ ó tọ́ kílẹ̀ tó máa ń fà astagafiru lá ó tọ́ alhamdulilayi tí eléyìí ò bá ti wá tó yàn ìyà ni yóò lọ lè jẹ o kò sí oore kankan tán fẹ́ ṣe fún yàn o tán bá sì ṣoore kan fún ọ májẹ̀mú tí wọ́n padà fi ti oore yẹn ẹ̀mí ò ní gbé yóò padà sunkún bọ̀ ńbẹ̀ ni. bàbá ẹ tọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wàá rí nísìnyí àlùmí ń wò wá nísìnyí tó yẹ ara wọn ni òun náà ń mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọkùnrin ń sọ òótọ́ ni òun náà débẹ̀ tán kò mọ bí ó ṣe padà mọ́ ṣé ọgbọ́n kan wà téèyàn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà padà wá gbọ́ àti tó bẹ̀rù ọlọ́run tó lè fi dá tí ó fi bọ́ lọ́wọ́ wọn tí ó sì ń lọ mọ́. ẹni tó bá fẹ́ kúrò ńbẹ̀ hmm. àkọ́kọ́ ni pé kò ní lọ pàdé yẹn mọ́ ó ní kápá kó má lọ pàdé mọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé yóò lọ lè bá àáfàá rẹ̀ ó gbọ́dọ̀ láàfáà o hmm. ìjà yẹn ò ṣeé dájà àwọn á sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ káì la ilaha so yóò lọ lè bá àfa ìmáàmù rẹ̀ bàbá báyìí kàṣà báyìí kó má jẹ́ kí ó hàn kó má jẹ́ kí ó hàn kó má jẹ́ kí ó ti lè rárá o yóò rojọ́ ara rẹ̀ pé báyìí báyìí báyìí ìmáàmù ni ó wàá sọ pé ó da ẹgbà ilé nínú orúkọ ọlọ́run ẹ lọ lè máa sá bó bá sì ti ń jẹ́ kẹ́ máa fún un gbọ́ so láì jẹ́ bẹ́ẹ̀ kó rò pé òun kò ní lọ mẹ́rin kẹ́kẹ́ òsì ni wọ́n á sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ o ọlọ́run má fi yà jẹ wá o. àmín àmín hmm. àmín ah ah bàbá ẹ dákun ǹjẹ́ ọ̀nà wà téèyàn lè fi dá wọn mọ̀ láàrin àwọn àwùjọ ṣe pé láàrin alásàlátù ni àjọ ń ṣe àsàlátù ni àjọ wà mọ́sálásí ni àjọ wà ládùúgbò ni àjọ ń pọnmí kí ni àjọ ń ṣe gbàsàwò ni ṣe pé ń bẹ nínú wọn náà já lè dá wọn mọ̀. Hmm. àwọn tí wọ́n bá já àwọn ẹni ọlọ́run tán súnmọ́ ọlọ́run àwọn láǹfààní àti dá wọn mọ̀ so yàtọ̀ síléyìn wá rè alámọ̀tò zọ́hìrà máa ń wà lára àwọn àmì tó hàn ṣùgbọ́n àmì tó hàn yẹn tán bá bọ́ra nìyẹn lè rí àmì kan máa ń bẹ ẹnìkan ò ní wà lára wọn kó má lámì yẹn lára à ń pè ní khatamu shaitani the seal of Satan so ó máa dàbí yàrá kí àwọn èèyàn máa ń ní àmì kan lára tá a máa ń pè ní àmì ọlọ́run àmì tí máa ń bẹ lára èèyàn ìmí ìle dúdú ìmí ìle wà ń bí ká ìlú ìmí àwọn wà á ní tí o so eléyìí ní ń já sí pé ní kì í ṣe gbogbo àmì tá à ń pè ní àmì pé natural ìmí ń bẹ sẹ́yìn pé àmì pé ó wà ní ẹgbẹ́ ní tìyẹn so ìyẹn lè distinguish ẹ̀ ṣùgbọ́n nǹkan táwọn tó máa ń mọ̀ máa fi mọ̀ ni pé ibi tó bá jẹ́ àmì yẹn tó bá ń bẹ lára àjẹ́ kò sí ní tẹ́ ẹ lè fi gún ibẹ̀ yẹn tí ó dùn. Akbar. Hmm. kò ní ní feeling. Hmm kò ní ní fini rárá tó bá jẹ́ pé ojú bí àmì yẹn kò ní ní fini. Ah, ah. káì hmm. nǹkan bẹnu ayé bàbá hmm. ah, ọlọmọsàjárí yẹn pé ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run sẹrí pé nǹkan bẹnu ayé àwọn tàjọ ń gbénu ayé yìí pọ̀ Ọlọ́run ni kó sànù wa kọlọwọn là wá lọ́wọ́ àwọn níbi wọn jẹ pa ayé ọkà wa kọlọwọn ó fi ìfẹ́ wa sọ́kàn gbogbo wọn ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run làlá ilaha illallah ọlàlá hawla wàlá kúwọta ilà abilà ilà àfàwà asheikh abdulhamid sorinola àwọn lèmi àti wọn ti jọ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ látàárọ̀ lórí tọ́pìkì kan tó lágbára díẹ̀ eh, tí gbogbo ayé sì kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mo rí pé akẹ́kọ̀ọ́ kan àbí méjì ńbẹ̀ but bàbá wa hmm, ǹjẹ́ àdúrà kan wà specifically tó yẹ kó téèyàn bá ń ṣe òun ò ní rí téèyàn rò sọmọ ọ̀tọ̀ ni pé wọ́n ń bá a jà tí wọ́n ń sá kiri wọ́n ti ń bá a jà ọ̀rẹ́dì wọ́n ń sá kiri but pé pé àdúrà kan àti èèyàn bá ń ṣe tó máa ń sọ pé wọn tẹ ní tiẹ̀ rò wọ́n kàn máa bá iye tiẹ̀ lọ lẹ́gbẹ́ kan àwọn ló sì máa ṣàyè tiwọn lọ sáà ó kọ́ lọ́hùn kan wà. bẹ́ẹ̀ ni ó wà hmm. àwọn súrà kan bẹ nínú àlùkòrá tó yẹ pé tíyẹn bá mọ̀ ọ́ lò tó mọ̀ ọ́ sà dáadáa wọn ní máa disturb rẹ̀ hmm. inú àwọn súrà bẹ́ẹ̀ ni Suratul Baqara hmm. ẹni tó bá lè mọ̀ ọ́ wọn ní máa disturb rẹ̀ Suratu Yusuf. Hmm. òun náà mú pàápàá jùlọ bí àyà bí tó ti ní wàkánà indalahi wajihan hmm. dédé gbólóhùn tí mo wí hàn lọ́dọ̀ àwọn àfáà níbi wọ́n ti máa ń lò wàkánà indalahi wajihan oh, oh. nǹkan kẹnu síbẹ̀ yẹn so àyà kan náà tún wà tó ní kúlínà ibi tú yanuhu kúlínà yanuhu ibi kílà yanuhu ibi tí bísàlá mímì náà ọbàràkàtì náà lẹ́ka àwọn aláwọ̀ mímì maka kìnìkà àyà ni àṣírí ni so mm. òun náà tíyàn bá máa lò wọn ní di lọ́wọ́. Allahu akbar àṣírí ni bí wọn bá máa lò wọn ní di lọ́wọ́. èyí <laughs> tí mo wá lé àbá Abdulhamid ní àṣírí ni bẹ́ẹ̀ yẹn bá máa lò wọn ò ní dí lọ́wọ́ <laughs> ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kí a padà wá tí a bá padà dé èmi àti àfáwà Sheikh Abdulhamid Sorinola àwa àjọ tún tọ́lá mo gbọ́ mo fẹ́ kí wọ́n gbé wa débẹ̀ gangan wọ́n ti ní bí wọn bá mọ̀ lò wọ́n ní lọ ẹ̀rọ yẹ kí wọ́n já mọ̀ lò àbí sí ọ̀fẹ́ kan ọ̀fẹ́ mọ̀ lò ẹ já dókè lọ́hùn náà ẹ̀sìn wọn kúkàlẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem àfáwà Abdulhamid ni mo wà pẹ̀lú wọn Sorinola àwọn náà ni wọ́n ti ń bá wa yanjú ọ̀rọ̀ ní àtàárọ̀ kọ́lọ́mù mọ́sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa bàbá ẹ dákun ẹ ti sọ fún wa pé suratul Baqara suratu Yusufu kí a máa lọ sá gbogbo adé bá tún fẹ́ mọ̀ sí ẹ mọ̀ rí àwọn àǹfààní lẹ́yìn ìsìn ṣùgbọ́n mo fẹ́ béèrè béèrè kan sá nípa ọ̀rọ̀ àwọn ará bíi náà tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí ǹjẹ́ nǹkan kan wà tẹ́ pé èèyàn lè ṣe tóun ò ní kàkún tóun ò ní mọ̀ pé òun ti ṣẹ̀ wọ́n tí wọ́n sì torí ẹ̀ máa bàjà tí ó sì ní mọ̀ pé ah nǹkan tó ṣe ah, ó ti ṣẹ̀ wọ́n wọ́n ṣe báyìí ó pọ̀ hmm. kò ṣeé kà tán so n tí máa provoke anger àwọn n tó pọ̀ ni kófùn kọ̀ọ̀kan yẹn ni pé ẹgbẹ́ àdúgbò kọ̀ọ̀kan ló sábà máa ń ní èèwọ̀ tiwọn nǹkan tó yẹ pé nǹkan ọ̀fẹ́ǹsì wọn àwọn míì bẹ́ẹ̀ tó yẹ pé owú owú ṣòyìn lẹ́ẹ̀ fi rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá fẹ́ léyàwó ẹ̀ máa ń kàgbákò ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ yẹn ló jẹ́ pé wọ́n fẹ́ irú nǹkan báyẹn so tó bá ti wá ṣẹlẹ̀ pé ọkọ fẹ́ lé òun kí ó jà ẹgbẹ́ gangan ni ó ṣe kí ni. ìyẹn tó yẹ pé ìyáálé yẹn wà nù wọn. bẹ́ẹ̀ni. Hmm, ọkọ dìsílẹ̀ mọ́ mọ́ òun ọ̀mẹ́ni tó ń bá gbé. bẹ́ẹ̀ni. kọ́dà yóò tún máa halẹ̀ mọ́ àbẹ̀kẹ́ gbóòjú mi jáde sọ̀rọ̀ sọ̀rọ̀ ah! ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ku àgbákò láàrin yẹn hmm, hmm, hmm, ẹgbẹ́ òun fẹ́ ṣe súnà àbí ẹni ẹ̀wọ́ ó ṣe súnà ó dáa mọ̀ sí so ọlọ́run ló mọ iye ọkùnrin míì tó gbàbẹ̀ lọ́rùn so ìmíì sì ń bẹ́nu tó yẹ pé ọ̀rọ̀ nìyẹn fi ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n fi ṣe àwọn ẹlòmíì so lórí ta pé ó pọ̀ gan hmm. àwọn kan wá ń bẹ nínú wọn tó yẹ pé ní Asad lásán ni ó dá ewu orú ti Amiru bùnú Rọ̀bíà àti Sal bùnú Onífi ta mú kan nínú àwọn sàhábà kí ni ọkùnrin tó fẹ́ wẹ̀ ṣe fún ẹni tó ranjú mọ́ ọkàn hmm, sáré pọ fáìn dé. asad la ń pè yín ní náírà kan fi wà ní alukoran tó ní wà mí hasidin. ìdá hasada. ìdá hmm. hasada. àwọn náà ní jẹ́ acid tọ́lọ́hún wí mẹ́yẹn àwọn àwọn arógbòbògò jẹ́ ò ṣẹ̀wọ́n rárá aṣóhun ah, ah, nìkan ni ṣóhun hmm. nìkan ni ah, mọ́tò márùn-ún ọdún kan ó tún sílé hmm. wọn á ní kó jẹ́ pé ẹran tó so mọ́lẹ̀ tó fẹ́ fi sílé náà nìkan fi ṣe jànásà rẹ̀. la ilaha illallah allah. so àwọn míì bẹ̀bẹ̀ inú wọn hmm. kí yẹn sá máa bẹ lọ́hùn pé ọlọ́run má fi wá lé wọn lọ́wọ́ mú un o òye ni o. Hmm. òye ni o ẹ wo ànábì yakuba àtọmọ rẹ yusufa níjọ́ tí yusufa lòun lálàá kí ni bàbá rẹ sọ fún. Hmm. látàkì sùúrù yáka aláìkú àtìkà. fàyẹ kì í dú. fàyẹ kì í dú lákàkẹ́ ìdá iná ṣe ìtọ́ náà nílé ìsànà àdúgbò bí. n ti ń wí náà nọ̀rọ̀ àwọn àjẹ́ ni wọ́n. ọ̀ sọ òyìn lálàá ó sì rọ fún bàbá rẹ bàbá ní. tó bá ti kọjá èmi tó wí fún yìí. mo wí fẹ́ lómi o mo wí fẹ́ lómi o ẹnìkẹ́ nínú àwọn ọmọ ìyá ara àwọn bàbá ẹnìkẹ́ni ìwọ lọ́gbọ́ o lẹ́yìn èmi ṣe báyìí fẹnu mẹ́nu o. ìjọ hmm. wọn tún fẹ́ wọ mísírà lọ táwọn fẹ́ wọ táwọn ń wá oúnjẹ lọ táwọn làwọn ń wo oúnjẹ lọ mísírà kí ló wí fún wọn. Hmm. ó ní látẹ́bí kùlú mísírà nígbà bí wáhìdín. wádìí kùlú mi ní àbúwá bí mutafarriqa. ẹ má gba ojú ọ̀nà kan ṣoṣo wọlé o kí nìdí. ó ní ẹ ayín gbogbo wọn sì jọra wọn ó yìí sì fẹnikẹ́ni láti rí wọn kó mọ̀ pọ́ ọmọ bàbá kan náà ni wọ́n ní ẹ má tó tẹ̀lé ra yín nǹkan lè dánwó nù ó bí wọn mẹ́jọ <laughs> ẹ ti mọ̀. bẹ́ẹ̀ni allah akbar ah, ah. ẹ má tó tẹ̀lé ra ẹ wọlé ẹ fúnra yín lọ́nà hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ fi wọlé àtòrí hmm. ah, kọ́mọ̀ bá àtòrí ayínú yìí náà ní eh, sáfù. torí wọn ni. subhanallah tó ọlọ́run musa dáàbò wà lọ́wọ́ ayé o hmm. ọlọ́run là wà lọ́wọ́ wọn o ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run má fi wálẹ̀ fún wọn mú. ọ̀làlá hawla gbogbo ẹni tẹ̀ ń wò mí pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlá ọwọ́ ayé ò ní tẹ̀yìn o ọwọ́ ayé ò ní tẹ̀mí náà tọmọtọmọ o kò ní tẹ̀mí tayátayá o ọlọ́lá haúlá ọlá kúwọ́tá ilẹ̀ abiláhi ilẹ̀ àlè ilẹ̀ asim ọlọ́run máa ṣàánú wa o. bàbá wa Sheikh Abdulhamid adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́run musa bá wa sẹ́yìn lẹ́sàn rẹ̀ ọlá ìtọ́nàfà nígbà Muhammad ọlọ́lá látọ̀ bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin aláṣẹ àtòdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí nọ́mbà thirty three victoria rubi eke street ní lẹ́kì phase one eh, wọ́n ní ká fún yín ní alukur'an alkarim ah, kí ọlọ́run dákọ́ mọ́sá gbà. Ah, ìyá wa alhaja wa kudratulahi kọ́lé towó láti lu amẹ́ríkà sẹ́rí aṣọ lẹ́sì àmọye ọ̀pá tó wà mẹ́ àmọ́ léèsì ni ó dẹ̀ dé ó múnádóko múnádóko múnádóko múnádóko bàbá. yàrá kọ́lu tó wó àwọn nana fún yín hmm. kí ó dà yìí látọ̀rọ̀ bàbá Professor Ahmed bin Salawudeen náà ni ẹ̀rí àfi sílẹ̀kùn ẹ fi kọ́kọ́rọ́ sí i ọlọ́mọsá fàlùbárkà sí i ọlọ́ànàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah ẹ wá bá a dúpẹ́ lọ́wọ́ wọn láàkọ́ra kan tó dúpẹ́ dúpẹ́ ẹ kọ́ bá mi sọ tẹlifóònù nọ́mbà yín alẹ́ rẹ̀ ń tó fẹ́ béèrè béèrè kan méjì lọ́wọ́ yín kí ọlọ́run dákun sàjẹ́ kí a rí yín pé pẹ̀lú ìgbọ̀ra ẹ̀dẹ́ ẹ̀kejì ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a jọ sọ ní behind the camera àwọn Saif gangan tọ́jọ́ tí tẹ̀ jẹ́ founder fún a fẹ́ káwọn náà wá kópa lórí ètò yìí hmm? ó ti yé yín kódà bó ṣe mẹ́ta bó ṣe mẹ́rin kí tó tán kẹ́yìn náà wá ra ìṣẹ́jú mẹ́wàá mẹ́wàá kan kọ́lọ́ musa fún wa sí ọlá nàbí lọ́dọ̀ ẹ bá mi sọ nọ́mbà yẹn fáwọn ará ilé. fóònù hmm. nọ́mbà tèmi zero seven zero three four nine two four zero three nine zero seven zero three four nine two four zero three nine whatsapp only please. alhamdulilayi tó wọn ní whatsapp ní o lẹ́fi lè bá wọn sọ̀rọ̀ kọ́lọ́ musa gbẹ̀rẹ̀ nìkan kan wa ọlá nàbí lọ́dọ̀ ẹ bá dúpọ̀ lọ́wọ́ àwọn tó fún yín ní ẹ̀bùn kẹ́sì bá ṣàdúrà fún wọn gbogbo ẹ̀yin alájà alájà wa tẹ́ ẹ jónígbọ̀wọ́ hmm. tẹ́ ẹ kó gbogbo nǹkan lẹ̀ pé kán máa bù ú fún wa kán máa fún àwọn èèyàn kán máa fún àwa tá a wá ṣe wá sí múnimúni ayé ọlọ́run ní jẹ́ wọn mú yín o ọlọ́run ní fẹ́ nìkan kan yín láyé lọ́wọ́ mú iléeṣẹ́ yín ọlọ́run ní fi láyé lọ́wọ́ mú dúkìá yín èyí tó mí àti èyí tó mí ọlọ́run ní fi láyé lọ́wọ́ mú àwọn aláàjì kọ́dìrì abdulkadir yusuf ọwọ́ àdúrà ọlọ́run ní fi yín láyé lọ́wọ́ mú wọ àwọn kúrú yín mhm. ní orísun bí náà ọlọ́run ní fẹ́ nìkankan láyé lọ́wọ́ mú àwọn náà tá a wá ṣe wá sí ọlọ́run má fi wá láyé lọ́wọ́ mú masha allah la quwwata illa billahi aliyil azim. àmín ya allah adúgbò ẹkọ lọ́wọ́ àwọn afáwa adúgbò ẹkọ lọ́wọ́ gbẹ tẹ ń wò wá nílé gbogbo ẹ lólùfẹ́ wa pátápátá náà làkí ẹ gan adúgbò ẹkọ lọ́wọ́ yín ọlọmọsàbà sẹyìn lẹsàn rí àwọn adúgbò ẹkọ lọ́wọ́ gbogbo àwọn tí wọn sọ nígbọ̀wọ́ wa àti gbogbo àwọn tí wọn dúró tì lórí ètò tọdún yìí tó fi ń tẹ̀síwájú báyìí bàbá wa professor ahmed bin salahudeen aláṣẹ àtòrìdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kàlẹ̀ sí number thirty three victoria arubi eke street ní lẹ́kì phase one àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín o ìyá wa alhaja wa khadija suwọlá láti ìlú amẹ́ríkà ọlọ́mùsọ̀bà wa sanyín lẹ́sàn rẹ̀ o wọ́n láǹ nẹ́bí lọ́dọ̀ ọlọ́run yáàdín ni ọwọ́ àdúrà dáwà foundation nìyẹn àti mọ̀mọ́ wa alhaja kúdọ̀tì kọ́lé towó àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín mọ̀mọ́ ọlọ́run dákùnmọ́sọ̀bà wa sanyín lẹ́sàn rẹ̀ foundation khalifa wa tk Ismail Adiremi àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín fún àkúnlọ́wọ́ yín náà ìyá wa Alhaja wa Ligali àdúpẹ́ ṣeun gan àti bàbá wa Alhaji wa Abdullatifi Ọ̀yáṣìpẹ̀ àtìyàwó wọn Alhaja wa Ọ̀yáṣìpẹ̀ tí wọ́n ní ká máa ṣàdúrà fáwọn tó bí àwọn Alhaji wa salahudin owó ni kókó Ọ̀yáṣìpẹ̀ Alhaji Sikiru Lai Ògúntóyìnbó Ọ̀yáṣìpẹ̀ Alhaji Asami yàtọ̀ Ọ̀yáṣìpẹ̀ pẹ̀lú ìyá wa Alhaja Fatima Ọlásàndé Hasan ọlọmọsàbáwá kẹwọn ọlọmọbáwá gẹwọn Gamet Consult tí wọ́n kalẹ̀ sí Opic Estate àwọn náà ti kó ìborùn wá fún wa rẹpẹtẹ o aṣọ ni wọ́n rán aṣọ ni wọ́n ń tà kọ́lọ̀ mọ́sà jẹ́ kí ajé ọmọ wọgbà yín ọlọ́run mọ́sà bá wa dúpẹ́ fún yín ọlọ́run bá wa dúró tì yín ọlọ́run ò ní fi yín sílẹ̀ àsìkò tẹ́yìn náà darapọ̀ mọ́ wa nínú iléeṣẹ́ Orísun yìí tẹ́yìn náà fẹ́ máa kẹ́bùn fún wa yìí ọlọ́run jẹ́ mọ́ sí dáadáa oore yín ó máa pọ̀ sí ni kò ní dínkù lágbára ọlọ́run ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá tó kò ní sí ìbéèrè ní èní ẹ má bínú nítorí ọlọ́run ṣáàlà ọ̀tọ́ bá di nígbà míì àá tún máa béèrè ìbéèrè